olè wa máa mọrú àǹkan rẹ Sorry, <laughs> sorry o ọmọ sorry o wọn ọmọ yìí. mo ní kó má lọ jẹ́ pé kinní àpò ìgbẹ́ ẹ ló bẹ́. àpò gbẹ́ <laughs> àpò gbẹ́ wo ló bẹ́. <laughs> mi ni ó ní mo máa every week mo máa lọ sí James Hospital lọ se dialysis gbogbo ebi ni àwọn ọmọ ewé máa wà ó lọ àwọn ọmọ elúyé ó lọ wà lọ sítù yẹn ó lọ àwọn ló kú. ó ní àwọn ọmọ ewé ló ń tìrìtì bí. ọmọ egbò ni ó ní ẹtì ni ọdún bá ti tọwọ́ bá bẹ́ẹ̀ báyìí ó ló fẹ́ ṣe ìjà pè bẹ́ẹ̀ ni ó yà pè bẹ́ẹ̀ ti kú. yorùbá báńkì ta ló ní kí n yọjú Facebook máa lọ́jọ́ tọrọ lọ́wọ́ dàpọ̀ ó máa dà ó máa dà mí lórí rú olórúkọ àǹtí mi àǹtí mi náà ọmọ ewé ló ń tọ́jú mi ní James Hospital eléré ibú ó náà ọmọ ewé ló ó yá pẹ́rì kọ́ntínú jàre má dẹ̀ jà wọn ò fẹ̀sùn kàn ẹ́ kò sẹ́ni fẹ̀sùn kàn ẹ́ orúkọ jáde nínú eléyìí o níbo lorúkọ ẹ ti jáde o níbo lorúkọ ẹ ti jáde o. o dẹ̀ jẹ́ kí Perry sọ̀rọ̀ corporate ari ṣe ń balẹ̀ báyìí ní sùúrù wọ kọ́ ló lọ̀rọ̀ o dẹ̀ fẹ́ jójọ lọ o fẹ́ cry more than believe. òyìnbó wa. <laughs> òyìnbó mr kí ló kọ ẹ. ó yá máa lọ pé I should not drag this person that is your brother that was what he said and I said ah okay mo dey lock up straight shey you understand pípé okay kan and on that very day you even call me you talk to me like bọ̀dá Múyìwá ẹ̀yin náà ẹ má máa lọ from one platform ẹ kàn dá wàhálà lẹ̀ kiri gbà pa àwọn kan ṣé nǹkan tí mo sọ ṣe yẹn ni mm-hmm. nígbà tí wọ́n ń drag mi lẹ́yìn sí everybody ń drag lẹ́yìn sí lórí gbogbo platform mo wá lọ sórí ọ̀dọ̀ Westo àwọn ń drag Westo sorry àwọn drag mention bẹ̀ west wa ni pé kọ́ máa drag mention lórí page òun wá ò pé kí ló ń ṣe west oyin máa ní kọ́ máa drag yẹn kan lórí page ẹ̀ tàti drag yẹn ṣe pa lórí other page o oh, i said that and this person tag me ìyẹn bọ̀dá mú ìwà tán pè yìí o oh. ó dẹ̀ tag me pé and laga tattoo and i said really that's all i said and so, that scream on that part and send it to lagata. Like ibi tó wàhálà ti ṣẹlẹ̀ lélẹ́yìí o nígbà tó ṣẹlẹ̀ sí làgàtà làgàtà send it to me mo ní ah mo ní kí n gbogbo ilé làgàtà even if something like that happen you are supposed to call me like ah Perry what is going on and then tó ṣe short nǹkan tó send ẹ̀ sí ṣọwọ́ bóyá àtẹ̀yìn bóyá ti ń sọ̀rọ̀ bọ̀ láti òkè débi pé mo wan drag mi I can never drag làgàtà but tí làgàtà bá ṣe this I go drag am o iye ò sọ pé kí ni I no send anybody for justice for Mohbad if you carry wey come you go drag each other ni so that moment làgàtà didn't do anything to me so why should I drag Lagata ṣé mo inú bí mi lọ́jọ́ yẹn I had to block Lagata pé kí ni gbogbo òsì gan sẹ́yìn bá mi sọ lórí justice for Mohbad and later on Lagata called me like no he sent me a message on TikTok like Terry ọjọ́ tí yẹn bá wálẹ̀ ṣá go talk ìgbà kan àwòkọ mo dẹ̀ lẹ́yìn lọ́jọ́ yẹn and we keep talking ṣé ọ̀gá tí mo sọ ṣóyè ìyẹn lọ bẹ́ẹ̀ later on bóyá Lagata ṣàfẹ́jọ́ mi sun a lot of people so mo people were not calling me like ẹ eh, kí ló tó ń drag Lagata kí ló tó ń drag Lagata mo ń drag Lagata báwo. Àríkẹ́ now came like Perry why you dey drag Lagata I say Àríkẹ́ kí ló ṣẹlẹ̀ gbogbo mo ò drag Lagata and Àríkẹ́ send to me Perry tẹ bá ti drag Lagata ṣe mo ń pè mí lẹ̀ drag mo dẹ̀ ní àà ah, kí ló tún kàn ní àtẹ̀ṣe wọ́n fẹ́ Lagata ni ó dé ẹ̀rọ ìpè irọ́ o Lagata na my person olùgbàgbọ́ àwọn kan mo dẹ̀ ní à ah, I no drag Lagata I dey rán ìjọ yẹn láti ibi tí èmi àti bọ̀bọ̀ yẹn ta tí bàbá yẹn kàn tag mi pé à ń Lagata tí mo sọ pé rí And you people keep saying it around I'm dating the guy. Are you guys dumb? Check kò tán pé dating here. Someone that I don't even know? Ẹ wá ń gbé kiri. Débi pé Àríkẹ́ sọ pé lè, Àríkẹ́ sọ pé lè, Àríkẹ́ sọ pé kinní kan. I think they now reported me to someone. Ẹni àwọn pa Perry ń date Aunty Johnson mọ́ alẹ́ mi. Tala Aunty Johnson dán sọ ló bá di bọ̀dá yìí. <coughs> mo dẹ̀ ń pé ọmọ sọ́sẹ̀sì wá wá ní ọjọ́ yẹn ọ̀rọ̀ ẹ mo tètè yan Bukky Jesse ti wà lọ́ọ̀nlá yẹn ẹja wò kan tó ní. mo ṣá ẹjẹ ṣàbùrù bẹ̀rẹ̀ mo ṣá pọ̀ ọmọ sọ́sẹ̀sì létà ọmọ sọ́sẹ̀sì wà wọ́n à kí lè ti fẹ́ yìí pọ̀ ó dẹ̀ involve yọ. ó yá yọ ó yá fẹ́rì ń bi sóde yẹn dọ́nà tóyìn pèpèrèpè ṣé the same toast náà ni the same person lọ toast kí lórúkọ ẹ ọmọ success ṣé the same toast náà ló toast ló fi fún yẹn náà lówó told me about ọmọ success pé um, ó like òun pé ó sọ pé òun like òun nǹkan tó wá fa ìjà láàrin wọn tó sọ fún mi pé ó fa ìjà láàrin wọn ó ní nítorí mi pé èmi pé ọmọ success ń sọ fún òun wá béèrè lọ́wọ́ òun pé ẹ pé òun máa rí òun lọ́dọ̀ èmi wípé kí ni ó ní pẹ̀lú èmi you know irú àwọn ọ̀rọ̀ rátiràtí òṣì yẹn wípé kí ló máa ń ní kí ló ní pẹ̀lú èmi toast to start toast test i swear wípé kí ló ní uh. pẹ̀lú wípé kan please let me talk please wípé kan he just ask me questions can't can't you hear me. ní sùúrù now bẹ́ẹ̀ni kí ló ń ṣe now. o tẹ ọ̀rọ̀ ti yanjú ma finish ọkọ mọ ọ̀rọ̀ mo ti mú nǹkan ṣe tí mo fẹ́ mú. Ah, sọ last point ni kí n kúrò níbi ìbàyẹn máa ẹni máa gbọ́ pé má fi mi ṣe àwọn ọmọ fẹ́ẹ́ kẹ́ẹ̀ ní má fi mi ṣe. ó ṣàlè gẹ́ọ̀ yẹn ó tó sòun wípé òun ò dẹ̀ lè fẹ́ wípé kí n máa imagine kí lóun fẹ́ fi ṣe pé kí lóun fẹ́ fi ṣe àná àti wọ́n ní kí ló fa ọ̀rọ̀ tèmi ń bẹ̀ báyìí wípé kí ló fẹ́ fà á kí ló fẹ́ fà èmi sábà pẹ́ ní bọ́dì anybody to have a face mi come straight just come straight to me don't no need to go through any corners come straight face me and start your own life ká ìjọ bẹ̀rẹ̀. that's my own me i no dey tell person platform the make mouth come straight. ta nìyẹn ta ló ń anybody come straight. ẹ ń gba owó hundred thousand wọ́n ti. ọkùnrin wa please get back to me as soon as possible. ó yá màá play voice note. tá a bá ṣètò tá a bá parí ọ̀rọ̀ tá a bá sọ ọ̀rọ̀ yìí tán àwọn àní gbọ́ àní gbọ́ Bukky Jesse kankan sọ lè nìkan kúrò lórí ẹ̀ kẹ́ ti gbọ́. kó mọ̀mọ́ àdájọ́ sì sì wú látọ̀sọ̀ kan tó ti ń dragi. Yeah, but I'm your how are you? Mo n play voice note yo. Ah, ẹ wọ, I just got to where I'm going to, I just got to Abeokuta and. Um, mo ń bọ̀ mo ń bọ̀ ẹ má bínú a máa play voice note o wọ́n ti ń dà wá o. Uh -huh ẹ̀yin lẹ béèrè fún o ẹ̀yin lẹ béèrè fún wọn ti ń dà wá o ẹ̀yin lẹ náà ní parí ẹ o ṣé kí n máa plẹ̀ ẹ. Hello. Ẹ káàsán. Àlàáfíà lẹ wà. Àlàáfíà ni. Bọ̀dá by sense. <laughs> àbí mo correct. ṣàlàáfíà ni. mo wà pa ewu lẹ ṣe. ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ́ ẹ yanjú yẹn hmm. ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni. ó lágbára. bọ̀kọ̀ tí màá sọ fún yín kẹ́ ẹ ṣe ń bẹ̀ ni wípé ẹ yọ ti justice kúrò láàrin ẹ yọ ti fífẹ́ kúrò láàrin ṣó ti yẹ yín nìsín tó ti yẹ yín nìsín. káyọ fífẹ́. èyí tó bá jẹ́ ti justice ń bẹ ẹ yọ kúrò ń bẹ because ọkùnrin ni mí ọkùnrin dẹ̀lẹ̀ yín náà àwọn ọkùnrin ní ọgbọ́n àrékèrèké tó ti yẹ yín. dáadáa. so màá fẹ́ kí ẹ lo ọgbọ́n àgbàlagbà because if care is not taken àwọn obìnrin yẹn máa máa bára wọn jà. ó fẹ́ forí ara wọn bára wọn ni ó fẹ́ forí ara wọn gbà wọn ò ní sọ tán ihun tó ṣẹlẹ̀ sọ́kùnrin yẹn ni wípé ó ń forí wọn gbára wọn. bẹ́ẹ̀ni. bọ̀yì tó bá jẹ́ ti justice níbẹ̀. káyọ̀ ní kẹ́ ẹ yọ. all right ẹ ṣe. so nǹkan tí màá lè sọ fún yín nìyẹn. all right ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣe gan. ó dàbọ̀ báyìí. ẹhẹn voice note. bọ́dà láti. ẹ jọ ṣé mo lè sọ nǹkan kan lórí ọ̀rọ̀. ẹ sáré sọ̀rọ̀. ẹ sáré sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kẹ́sì. báwo. ìlànà kan tó ṣẹlẹ̀ láti jẹrin mo ti mọ gbogbo story rẹ ẹ má play ọ̀rọ̀ uh, voice kàn yẹn mọ́ ẹ má play kí kálukú sọ̀rọ̀ ọnú ẹ̀ kẹ́ bá wọn yanjú ẹ̀ ọ̀rẹ́ ni gbogbo wa wọ́n dẹ̀ fẹ́ ká jà ní àlẹ́ níjà. God bless you. ìyá ìbàdàn mo gbé fún yín. ọ̀ya eh, Perry àti Tóyìn pèpèrèpè hold on ni ilé ẹjọ́ wa ń bì báyìí apá láṣẹ pé ẹ gbọ́dọ̀ jà o ọkùnrin ò gbọ́dọ̀ forí ara yín gbára yín ẹ gbọ́dọ̀ jà nítorí ọkùnrin o. bralati ẹ jẹ́ kí n sọ fún yín yorùbá gbogbo wa we just like we are just. torí tèmi kan ni wọ́n ṣe ń jà lọ́dọ̀ ọmọ sọ́sẹ̀ you are an idiot and i'm trying to yí olúwa dára sí mi yes, I'm referring to you. Anyone, but sorry, I'll go straight to the point. And I don't lie. That's what I'm about because if I say the truth, nobody's going to beat me. If I say, if I not say the truth, nobody's going to beat me. It is my life. Check, nǹkan tí mo sọ ṣe yẹn bàdà láti? Ló yé mi. Me and Tony, we are not fighting but Tony said ah, no drag am ṣé you understand. ṣé ló ṣe pọ̀rọ̀ láti ṣé ló drag am yẹn ti pọ̀ jù ni. ipe káyì máa wò ná. mo sọ pé ó pọ̀ jù náà. ẹ káyì máa wò ná. ní sùúrù náà tóyìn ní sùúrù ní sùúrù ní sùúrù tóyìn ní sùúrù tóyìn ní sùúrù. panu anga ẹ. mo mo tẹ̀bi ni mo kàn sọ pé ah n pé eh, when you said I should not drag him and I said okay and you said ah you call him and talk to him ẹ pa ata. ṣé máa rin gbogbo platform ṣé you understand èmi náà sọ pé bọ̀dá yẹn ti máa rin gbogbo platform dùn pé kí ni wọ́n wá kiri ṣé you understand I said that it's gone not only. even Lagata and I know tí Lagata bá wà níbà yìí I will say what Lagata told me on a group call. oya oya o ti tó pẹ́rì jẹ́ kó nílé sọ sọ́rọ̀ yìí jẹ́ kó nílé sọ sí i. Ah. ẹ jẹ́ kí n sáré ṣe lè mọ. Ah, gbogbo ẹ̀ ló ń sáré sọ gbogbo ẹ̀ ló gbogbo ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ sọ ni yé gbogbo ẹjọ́ gbogbo ẹjọ́ la máa rò tú àtú ni ó ti tó ó ti tó èyí tó sọ ti tó. Mary, hold on, hold on, please, to your long, hold on, hold on. Yeah, bọ́dà láti ẹ̀ka sàn. Báwo ni jàre onílé? Gbogbo ilé ẹ̀ka sàn, dáadáa ni sà. Òwe Yorùbá kan sọ pé tíyàn bá sọ òkò sórí òrùlé, ó máa gbọ́ ohun onílé ṣe rí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sí kí misunderstanding má wà láàrin wa o mo fẹ́ bẹ̀yìn èmi fẹ́ mú wá bí àbá ti sista Perry àti sista Tóyìn Pẹpẹrẹmpẹ àti gbogbo àwọn tọ́rọ̀ ìbá kàn ó ní bẹ ṣe lè jọ ṣe conference call or conference meeting láàrin ara yín tá a lè jọ yanjú ọ̀rọ̀ ìtẹ̀lé yanjú ẹ̀ rather than bá a ṣe ń fẹ̀dí ara wa síta yìí no ó tiẹ̀ ti wà ń ta already onílé kò tiẹ̀. mo mọ̀ sá sá. ìyá mo ń gbọ́ ẹ. mo ń gbọ́ yín sá. sọ máa sọ̀rọ̀ rẹ̀. mo mọ̀ kó ti wà ń ta already mo mọ̀ kó ti wà ń ta already ṣe rí bá ṣe ń sọ̀rọ̀ yìí èmi máa fẹ́ sọ nǹkan tó ń dùn mí tóyìn pèpèrè ń pè tóyìn máa fẹ́ sọ nǹkan tó dùn tó lè ta bá mi ìtorí ẹ̀ mo yẹ ní ẹjọ́ tẹ́lẹ̀ ìtorí ẹ̀ mo yẹ sọ ẹjọ́ tí Perry rò ti tó. inú òbúrálà ti inú òbúrálà ti nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹnìkan ò lè rojọ́ tán kẹ́nìkan má rojọ́ tán wọ́n kì í. wọ́n ti àwọn méjèèjì ti rojọ́ tán ṣé gbogbo ẹjọ́ ló gbọ́dọ̀ rò ni lójọ́ gbogbo ẹ̀ la gbọ́dọ̀ sà síta ni ṣé mọ̀ pé gbogbo èèyàn wò wá ni ẹ tójú ò bá ti yọjú tèmi náà tẹ bá lè bá ní handle ẹ láàárín. ó yẹ jọ mú òrojọ́ kan bọ̀ tẹ bá sọ pé ó ti tó níbi tí mo sọ dé yẹn náà ó ti tó but what i'm saying is i will never lie. ṣé mo kàn stream rẹ́kọ̀dù yàn káàkiri ní ẹ̀ tí ẹ mọ̀ pé kíní orí social network lèyàn wà. ọ̀rọ̀ ti tèmi nìyẹn ẹ ṣe. ẹ̀yin tí a bá fi wá sọ́dọ̀ kó tó di pa máa shift síbì míì èmi fẹ́ sọ̀rọ̀. kí ni wọ́n fẹ́ sọ? onílé ò tí sọ̀rọ̀ tán náà ẹ jẹ́ kónílé sọ̀rọ̀ náà. ẹ kónílé sọ̀rọ̀ tán o. ókè ẹ má bínú mi ò kí n kọjá ìdí sọkùnrin ẹ má bínú sà. rárá ìyá àbàdàn bọ́dá láti i will still insist sir i will still insist ṣẹ́rí kíyàn tíyàn bá níyàwó méjì àwọn ìbáwí kan wà tíyàn máa báyàwó wí tí ò ní wọ́n sí àwọn ìbáwí kan wà tíyàn máa báyàlé wí tí ò ní wọ́n sí yàwó ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ torí ọlọ́run sista Perry sista Tóyìn ìyá àbàdàn everybody ẹ jọ̀ọ́ ẹ handle ọ̀rọ̀ yìí outside. àní ìyá àbàdàn next time ìyá àbàdàn ìyá àbàdàn next time irú ọ̀rọ̀ báyìí ẹ máa gbé wá sẹ́yìn ni ẹ máa gbé wá síwájú ta mọ́ tọ́ba tẹ̀ ti wà á ta ẹ máa wá bẹ ṣe fẹ́ paná ọ̀rọ̀ ni. ṣèbí nǹkan tí mo sọ láti bẹ̀rẹ̀ ni ó ti mute ó ti mute. ṣé ń gbọ́ mi báyìí. a ti ń gbọ́ ẹ. ó yá ó dàn mo ti máa lọ ah, oh! mo ti fẹ́ máa lọ ni. ẹ eh, tóyìn tóyìn ó yá tóyìn wá wá wá kó tó lọ ó tiẹ̀ ti try ọlọ́run apọ̀nlé. kò sí jà láàrin anybody kò ń ṣe oya oh one love one love ni wa o ẹ má yẹ kí n ran. so ẹ mọ a máa ń eh, eh. so ìwọ àti Perry ìwọ àti wobi wobi ìwọ àti Perry àti Yabado àti raw protection àtàǹfẹ̀mí ò gbọ́dọ̀ gbọ́. bọ́lá oh oh, tí bọ́lá mm. ẹ lo o ti tó jàre à ẹyẹjọ ẹyẹjọ yín ti pọ̀. mo ń gbọ́ ẹ ọlọ́run sẹ́mi ò bá anybody jà sẹ́ èmi kàn ṣe tèmi ni you know mm. i'm a free bird i don't have time. thank you very much ó yá máa lọ má bínú má bínú fi yá mi. òyà ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ kí ló ṣẹlẹ̀. kí tóyìn tó lọ mo kàn fẹ́ sọ nǹkan kan ni please tóyìn pépéré ń pè ṣé gbogbo àwọn tó bá wà involve ló kínní gbogbo yẹn wá sórí platform bọ́dà láti kẹ́ máa fi bọ́ èyí ṣe yẹ̀yẹ́ ni kí ni iye mi ò tẹ́ ẹ rí as big deal. Ọlọ́run kò ń ṣe big deal. mi gbé mi ò èmi ò ní time fún now so àwọn tó ń support ẹ ní kẹsàn-án fún mi. mo lọ sọ tí mò ń try láti sọ my sister nǹkan tí mò ń try láti sọ ni pé ṣe rí tí Perry bá sọ pé pè ń brọ̀dà ẹlẹ́rìí pé à ah, bọ̀dà ghost tí Perry bá sọ pé pè ní boyfriend ẹlẹ́rìí ẹ pè ní bọ̀dà ní bọ̀dà boyfriend ghost. ṣebí kí níyà anything you you you get it wípé gbogbo àṣẹ wa ń bá ara jọ ṣẹ ń pè wá yẹn yes bóyá fẹ́ gbọ́ bó fi ká fi bọ̀bọ̀ yẹn ṣe yẹ̀yẹ́ ẹ má dá sí o ká má jà sí láàrin ara wa ẹjọ́ tó yọ ọlọ́run bẹ̀ yín gbogbo ẹ̀yìn sísà. ẹyẹ ìsọ pọ́ìntì kò sẹ́ni tó ń jà torí ẹ̀ náà mo ṣe gbé wá sọ́dọ̀ ọ̀dà. exactly kò sẹ́ni èmi ò fẹ́ ní bá òun ló ti sọ yẹn o o ti sọ olóòbá ayọ̀ kankan jà mí gbọ́dọ̀ gbọ́rọ̀ ìmọ̀ mi gbọ́dọ̀ gbọ́mọ. o ti tán o ti tán o ti tán o ti tán o ti tán máa lọ. Gurexi, mm. I can see people commenting. Gurexi, oh. ẹ jọ sọ fún àwọn legal team kọ́ sáfù bọ̀dá yìí kò sí kankan tó tí o lè fún twenty cent nínú. sàhà. lórí jẹ́bi sọ kí ni kan ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́mi fẹ́ bá ẹ sọ kò ní jẹ́ gbàgede aṣọ inú ilé wọn ń aṣọ ọ̀tá wọn ń sá sínú kíni kan ni wọ́n ń ṣe kíni kan ni wọ́n ń ṣe I will never contribute to um, anybody feeling bad. A lot of things are happening. At one point, at one point, Kẹ́mi àti ti ṣe either by error or by mistake at one point màá máa ro àwọn nǹkan kan ètò ìgbó bá ṣèkà fún mi màá sì máa fi caution sí pé well máa kọ̀ tẹ̀ off I will not be I will not be dragging up. wọ́n láwọn tó yẹ pé a máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ àbí sọ̀rọ̀ mọ́ justice for Mohbad now no matter what you bá wù kọ́ I will not say it in public I will know I've taken a decision and that, that's my decision. we are just creating content for those who don't have content and then we are just doing it láti rí pé we are creating a division. má jẹ́ kí n tàn ẹ́ tí n bá ń bá ẹja hold on some people go with you some people go with me At create division sínú force wa nìyẹn but if we have any disagreement o lè jẹ o lè mìíràn mi kó má bàa mi sọ̀rọ̀ nobody will know we will still be fighting same cause we will still be fighting same cause I am sorry I know it all ó mọ̀ pé a máa ń and we understand the gbogbo grievance more than anybody but as àgbàlagbà àgbàlagbà èmi ò ní fẹ́ ká sọ di àǹkọ̀ ká sọ di wọ̀tọ̀wọ̀tọ̀ ká bẹ̀rẹ̀ sí ní sọ tí ò ká sọ àbí ká máa ká máa wá kó wájú òun la fẹ́ òun la fẹ́ sọ sí a lot of issues wà nílẹ̀ tá a lè sọ sí náà a lot of things wà nílẹ̀ ó ṣe jẹ́ pé kẹ́ẹ̀bà mú a àmú b àmú c àmú d òun la ti ń bá fà láti tọ́ba ń ṣe wá ẹ má jẹ́ ká ṣera wa náà tọ́ba tiẹ̀ ń sàṣìyàn gbà èèyàn nítorí ẹ̀ máa ń wòwe ṣọ́ọ̀bù wa ṣàǹgbà mi àwọn kọ̀ǹdọ́tọ̀ tó tí bàbá kan máa lóhun Yorùbá bóhun ṣépè fún wọn at the end of the day tún rí wọn náà lórí títì wọ́n ṣe normal so tẹ́wọ́n pé gbogbo kinní yẹn we should we should all be careful with the way we we we drag ourselves òun nìyẹn nìyí àwọn kan ti ń pèjì tẹ́ǹtì pẹ̀lú Mr A àwọn kan ń pèjì pẹ̀lú B àwọn kan ń pèjì pẹ̀lú C at the end of the day a ti ń a ti ń a ti ń divide the movement which is not which is not healthy for the cause we are fighting. ẹ jọ nítorí ọlọ tí bàtà láti bá ṣẹ mi mo lè bá bàbá dà láti sọ̀rọ̀ nobody will know àti àti àti pín gàrí nìyẹn tó bá dẹ̀ jíjọ́ tí mo bá fẹ́ kọ́ lọ. thank you so much sir. tí bá fẹ́ kọ́ lọ fún mi bá bá bàbá dà jọ nítorí Ọlọ́run búkì bíbélì sọ pé mo fún. búkì báwo àti búkì. sọ́ọ́dì búkì ẹni tó wà ní sísá okay thank you má bínú tó yìí. Uh, I will resolve it I will speak to you in camera. ẹ ṣé bàrà láti. ṣé wà. ẹ wo mo gbẹ́jọ́ mi dé yìí ó made i made tabakọ̀ yọwọ́ pé kínní yìí ẹ̀yin tẹ ẹ̀yin tí ọlọ́run fún lórí ọ̀fẹ́ ẹ̀ lò ní we suppose to have gotten bó tiẹ̀ jẹ́ àwọn àgbààgbà márùn-ún kó jẹ́ páwọn ló wà ní reconciliation team if there is any issue tẹ́ bá rí pé láàrin ara wa ni invite them behind the camera. àní òun náà ni mò ń bá wọn jà pé gbọ́ tí mò ń sọ fún ìyá àbàdàn ẹ máa gbọ́ èmi tára mi ò yá látijọ́ ọjọ́ yìí ẹgbọ́n tí mò ń sọ fún ìyá àbàdàn pé next time irú case báyìí kó máa pè mí kó tó máa ká mi mọ́ online kó má máa gbé ká mi wọ́n gbé wá bá mi bì báyìí nìyàwó mi aláàtì ẹ mọ̀ pé mi máa ń rìn kejì ni èmi dẹ̀ ní pa yín ìgbà tí mo sọ fún yín ó yẹ kẹ́ bèèrè lọ́rùn pé kí ni reason bọ́ ẹ̀ dá mi lóhùn. jẹ́ máa jẹ́ kí n sọ̀rọ̀ ọkù dádì gòrò ẹ̀ sí ẹ bá mi ó dọ̀nà ẹ bá mi ó dọ̀ ẹjọ́. náà máa fàfà kú fàjà. ìṣọ́mà máa ń ta máa ń ta mi fa anything mi fa anything bí e bọ̀dá láti ṣe rí iṣu yìí kò ṣe iṣu pé ẹ pé bọ̀dá láti kẹ sọ ẹ jẹ́ kí n clear nǹkan tí mo fẹ́ clear ṣé eré lè kó ṣe pé bóyá àwọn ọ̀sìn wọ́n ń bára wọn jà but point tí mo bring in wípé mo fẹ́ cast ẹni yìí kí gbogbo host justice for Mohbad tí wọn ti fọ́n fitting kán lè bá wà be careful pẹ̀lú brother yìí because orúkọ tó fi ń wọlé everybody lára òun ni pé èmi ni àbúrò bàbá Mohbad ṣé ẹ̀dẹ̀ tẹ́ bá rí pé ó sì ń bára wọn jà tọ́ ma sọ̀rọ̀ kan tọ́ ma sọ̀rọ̀ kan bọ̀dá yìí ló ń gbé tẹ́lẹ̀ ìlọ́fọ̀. Gùrẹ́sì ṣé yìí mo máa yẹn. I know him. I will call you, I will speak to you. It means that no. Mo understand. So ẹ mọ̀ tó tọ́ tó tọ́. Ẹ mọ̀. Lagata mọ ẹni Lagata mọ ẹni yìí. Everyone Gbogbo nǹkan tó ṣẹlẹ̀, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí mi bá mọ̀ tán fún mọ ju ọ̀pọ̀lọpọ̀ lọ. And uh, jẹ́rí ẹ jẹ́ ká ẹ̀ tí sáìdì yẹn ẹ jẹ́ ká ẹ̀ tí. ẹ power tap ẹ power tap ẹ bá mi share show yìí ẹ ẹ bá mi share ten people should share this show to ten people. na na I take everybody as brothers and sisters. bó ṣe bí bàlàyé yìí ṣe wà yẹn I take him as a brother jẹ́rí tí èèyàn bá wà tó bá tó sọ wípé is a is a bad person but jerry tí èèyàn bá ti ń tí èèyàn bá ti téèyàn bá ti ń tò pé i'm nice i'm nice i'm kinní kan i'm kinní kan kò sí nǹkan téèyàn ń ṣe tó bá ti ṣe jù ó máa ń ó máa ń mẹ́tẹ̀ wá so eh, but kì í ṣe nǹkan tí mo lè fi gbogbo ẹnu sọ but i will never insult him though everybody has their own reservation everybody ló everybody ló but Eh, àwọn náà ní lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n wà tó bá a ṣe ń fà yìí I will be honest with you. Thank you. Thank you. Ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ẹ jẹ́ ká mú tiwọn yẹn kúrò lọ́nà. Ẹ jẹ́ ká mú. Ẹyin ẹ ṣe bọ́dálà tí ayé á ní ìtumọ̀. Thank you very much. Very very much. Má sọ̀rọ̀ má sọ̀rọ̀ má sọ̀rọ̀. Sísá Dẹ́bì ẹjọ́ ẹ sọ̀rọ̀ yín ní ṣókí kalẹ̀ gbọ́ protection. God protection God protection nǹkan tí mo fẹ́ sọ yìí ẹ lè má like ẹ because as for me I will always stand for the truth ṣé rí innocent tó yẹ pé ọkọ mi tí mo lè máa sòótọ́ fún mi wá mo ní tí mi lè sòótọ́ fún that is it not two years ago this scarcity of money tí wọ́n fi náírà náírà Nàìjíríà ọkọ mi dé bank pẹ̀lú uniform ó dé báǹkì kò tún kò tí pé five minutes ó ti pè mí pé òun ti jáde ní báǹkì ẹ ti rówó gbà ní ó lóun ti gbà wó àmọ́ ó pé wọ́n ti pé ó tiẹ̀ pé ẹ máa pẹ́ kó tó ní pé máa lè jáde ní àbí ṣe máa lo two hours ó ní pé bìdà kó òun wọ uniform oníṣòwò ó ní wọ́n ní láti fún òun lówó pé àwọn tó òun bá ní queue so pé wọ́n pé àwọn tó wà ní báǹkì fún òun lówó kó òun gbà ó tó uniform wọ́n á ní pé à wọ́n ní kò sí ìgbà tí Nàìjíríà lè àtàwọn pọ́psí tí ẹ tí ẹ tí ẹ wá ṣáàfù torí pé ẹ wọ uniform tẹ lọ gbowó nínú báńkì wọn ní kò sí ìpàsí nàìjíríà yẹn lẹ́tọ̀ ọkọ mi ní tíjà bá ṣẹlẹ̀ ṣe bóun ló máa protect wọn mo ní kẹ́ padà lọ ka nǹkan tí mo ní kẹ́ padà lọ ka àwọn àwọn promise yín nígbà tẹ́ ti gba iṣẹ́ mo ní ẹni ẹ máa protect ìlú ni mo ní sòkò sí excuse ẹ bá mi share show yìí lórí Facebook ẹ dẹ bá mi share. kí máa yìí fún yín ní ó fún yín ní oríṣiríṣi evidence lẹ́yìn náà dẹ̀ tó ní lórí. ara máa interject jẹ́ kó sọ̀rọ̀ wọn. máa yìí fún yín ní oríṣiríṣi ìyá Deborah àní wọ́n jẹ́ ká paná kínní yìí. justice ni ẹni tó lè sọ fún tó lè sọ fún ọmọ sọ́sẹ̀sì ń gbà yẹn pé òun ipò òun jẹ́ ipò òun jẹ́ àbúrò bàbá Mohbad ipò òun ni òun ni mú ìwà tó ní tó jẹ́ kó òun lọ́wọ́ kó kúrò ní justice because ìgbà ah, tí bàbá mi ah. sọ́kọ́ fi sọ̀rọ̀ yẹn nígbà yẹn. sista sista debi sista debi ṣé rí ẹ èmi á sọ òótọ́ máa dẹ̀ sọ̀kọ̀ tó jù mí rí níwájú ọlọ́run bá àti èyí má ní kó wẹ̀dọ́ mi kú wọn àti kìnnìkan kò sọ kì í sọ. ṣé ìwọ náà gbowó ní báyìí wọ bọ́dá láti bọ́dá láti tí bá gbowó bíbá yìí màá sọ màá màá ṣàlàyé fún yín bíbá kan tí kan tẹ́lifọ̀dì á fi mí ṣe màá sọ owó tí bá dẹ̀ gbà inú GoFundMe màá jù sí inú GoFundMe ò ní màá jù sí ṣé rí àwọn tó ti gbowó wọ̀nyẹn ẹ̀ ìkọ̀ọ̀kan náà ní gbogbo wọn ẹ mọ̀ bọ́dá wọn kò jẹ́ bọ́dá kan tó jẹ́ pé àwọn náà ẹsẹ̀ wọn náà kì í dúró lójú kan wọn ọ̀dẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ bí bí mi mi ìfẹ́ fún wọn ẹni sùúrù ẹni sùúrù kẹ́míkà ẹni sùúrù ẹni sùúrù sọ̀rọ̀ ó dẹ̀ ó bí mi nínú. ó dọ̀nà kẹ́míkà ẹ wò máa fi ọ̀la ilẹ̀ fún ìjà rẹ̀. bọ́dá nǹkan ń ṣoore tiẹ̀ ní bọ́dá nǹkan ń ṣoore tiẹ̀ ní bọ́dá nǹkan ń ṣoore tiẹ̀ ní bọ́dá nǹkan ń ṣoore tiẹ̀ ní sísá sísá kí ṣe ní nígbà tó fi lọ ní ẹ̀yìn ọ̀gá tó ṣe ẹ̀ jẹ́gbọ́ ẹ̀ kepcard ní sùn máa já gbogbo yín o. dọ́là tí ó máa bẹ́ẹ̀ tà lọ́wọ́ ní ìjọba we should not continue like this. ṣé wọ́n pè wá sí ṣé wọ́n pè wá sí ìṣẹ́lẹ̀ṣẹ̀ wọ̀ pé àtijọ́ sì ti ní àtijọ́ sì ti fún ọ lọ́wọ́ láti jọ. èmi ò láì kíkẹ́ ẹ mọ tẹ wà out of control ẹ má tó bá ti jẹ́ pé ẹ fẹ́ ṣe ẹ má yẹ kí inú bí mi o ẹ má yẹ kí inú bí mi o. ẹ ká máa gbọ́ búkì òyìn ẹ ti lọ nìyẹn lọ parí. ìyẹn lè jẹ́ padà sórí nǹkan tí ó pè wá